وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته من بعيد لا الا يوم الدين وبارك السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أنا أقول الله

لكن أنا أقول سؤال غير الواضح Maka awalnya kita tak bahwa lagi kita dari itu. Awal mata kita ini cuma jaman mengajar di jaman orang orang menjadi menjadi àwọn tó ṣe ilé wọ̀ yorùbá àwọn àdìgbòlá tó ṣe ilé wọ̀ fún wa. lọ́dọ̀kọ́ náà ká tó lọ nínú àyà náà àwọn ọ̀nà ọmọ àbá àkọ́kọ́ mú wá àti ìgbàlódé ọ̀pọ̀lọpọ̀ àti ìgbàlódé ọ̀pọ̀lọpọ̀ àti ìgbàlódé. pé ẹjọ́ ti léwọ̀ fún ara rẹ̀ tí ó sì sí lọ sàmọ̀lẹ́sà bẹ́ẹ̀ ní lórí ọ̀dọ́ wa àbí ká ní sí sàmọ̀lẹ́sà tó lórí. Náà wọ́n ti bẹ̀rẹ̀ léwọ̀ fún ara. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله wọ́n lọ́nà wọ́n ní nípa yẹn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ti fún wa ìwàyà ti àdì eléyìí tó wáyé nípa ẹ̀ ó pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ń forí sọra wa. a rí i tí àbá wa Sa'id ibn Jubair tí wọ́n gbà wá látọ̀dọ̀ àbá wa Abdullahi ibn Abbas wọ́n jẹ́ kó yé wa yí pé. àwọn ọ̀pọ̀ká nínú àwọn ẹ̀rù sí kámúlò àtẹ̀yẹ wọn àwọn ayáfẹ́ pọ̀ torí àǹfààní káàkiri níbi ẹ̀rọ kan yìí. Bàbá wa Ibn Kathir wọ́n sáfù àwọn ìwáyà yẹn púpọ̀ wọ́n máa mẹ́ta mẹ́rin wa wọ́n Àárín tí wọ́n mú wá abẹ́kà yìí. wọ́n ní nínú mọ́sílẹ̀kì bá àbáwá ahmed ó wà bẹ́ẹ̀ wọ́n ní àbáwá sàáyid fún mi jùbẹ́ àwọn ni wọ́n gbà wá àbíláàbọ̀ àbáyé tó láti lò. wọ́n gbà wá nínú ọjà ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ ní pé àwọn ìyẹ̀wò tí yẹn àwọn ìyẹ̀wò tí ó ti ti lé òun wá pé ìlọ́dọ̀ àti ọmọ wa máa ní kọ́sẹ́lá. lẹ́yìn tó ti pé ọ̀pọ̀ ìbéèrè náà ọ̀pọ̀ ìbéèrè náà kì ṣe pé. kò kí ń ṣe wípé ní báyá wọ́n ní àǹfààní kẹsẹ̀ ọmọ fún bẹ̀rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ṣùgbọ́n wọ́n ti wá nítorí wa ní kàtà ẹgbẹ́ ìṣẹ́ ìṣẹ́ ọlọ́run wọ́n rẹ̀ nílé ọ̀pá Ojú ọlọ́ọ̀pá tó tó

sebuah ini bahkan siapa dan bahkan terputus. Aku berapa? Aku berapa? Itu adalah bukan ada. Itu apa? báwo ni a kò wà ní pé àtàkì ọlọ́run àtàkì ọlọ́run ló pé àtàkì ọlọ́run láti ìyẹn báyìí. Àtàkì ìyàwó rẹ̀ lọ́wọ́ lọ́wọ́. Nínú àkùrọ̀ làwọn ọ̀dá kí àtàkì ọlọ́run. Àtàkì ọlọ́run pé àtàkọ̀ àyẹ̀yàwó wà láyé àtàkì ọlọ́run. Ìdáhùn àbúrò wọ́n wá lé tó wọ́n dàgbà ní ìbálẹ̀ ọ̀gá àṣírí. Nínú àwọn ọ̀gbẹ́ bí wáyà díẹ̀ kò tó láwọn ọ̀rọ̀ ní ọmọ bẹ́ẹ̀ lè ọmọ rẹ̀ lápapọ̀ lọ bẹ́ẹ̀ yìí. kọ́nà bí wáyà díẹ̀ kan kò ní láwọn bẹ́ẹ̀ tó tó náà ó tó fẹ́ fẹ́ àkọ́kọ́ fẹ́ láwọn ẹ̀ àti ẹ̀ ló wáyà fẹ́ kà. ìjọba bẹ́ẹ̀ lápapọ̀ ìwáyà lọ́kọ̀ọ́ ni pé àgbẹ̀ká àtìkọ̀ á àwọn àtìkọ̀lá sí ìlànà àti bí ẹ̀ láwọn ọ̀gbẹ̀

wàlá yàtá ọ̀pọ̀lọpọ̀ ohun wa lọ́pọ̀ náà àti ṣùgbọ́n ó wọ́n ti kò ọ̀rọ̀ àti òun sọ àwọn ẹ̀rọ nínú àtàlẹ́. Àwọn akẹ́kọ̀ọ́ náà báwa lọ́pọ̀ pẹ̀lú orí ọ̀rọ̀ òṣìṣẹ́ ọmọ ọmọ òṣìṣẹ́ lọ́pọ̀ wá ti sọ̀rọ̀ ẹ̀kẹ́ ọ̀dọ́ wọ ọ̀gá ọ̀gá ẹ̀kẹ́ lọ́wọ́. Lè kúndé ní ilẹ̀ ìṣèjọba tó kọ̀ ìwúlẹ̀ ayẹyẹ ní ẹ̀lẹ́ lọ́pọ̀ abájọ́ kò fi ní kí. Ṣùgbọ́n àti ìlú náà bẹ́ẹ̀ ni òṣèlú wọn sì yẹ ọkàn òní sàn. Lọ́wọ́ àjọ pé kí pé wọ́n a máa ń gba wáyé lójú oorun náà ṣe lọ́wọ́. pé wá àyà tètè tiẹ̀ ìyẹn kó kọ́lọ̀ ọ̀làlà kó wá kọ́ wá sí àkọ́kọ́ wá yẹ kí ẹ̀ kọ́lọ̀ ní ìyẹn kó wá kọ́ wá sí yúdúbù àlàlà yúdúbù àkọ́kọ́ àti ọlọ́kọ́lọ́ ní màá kó àjà. Àbẹ́ ìtọ́jú èdè yìí ti pé jemaah sekolah kecil keluar keluar jangan nah ini ada yang berbeda dua pada bukan satu orang orang yang aku tahu betul tak kan ber tu dulu ini saya bukan orang orang yang dulu Tuan yang mulia, bukan itu jawapan. Bukan pemalas pemalas kata tidak. Kau tidak boleh boleh di mana. Tuan yang mulia, apa yang boleh kita lakukan? ọwọ́ ìfẹ́jọ́ kalẹ̀ tí ó tí ó lè jẹ́. Ọwọ́ ti ta ọwọ́ ti ta tó ṣùgbọ́n ọwọ́ ọ̀rẹ́ tí ó dájú ní ìlú. Ìjọba ìwà ọmọ ọ̀gá ti bẹ̀rẹ̀ ilé ẹni ọgbọ́n ọ̀jẹ́. Nínú ọjọ́ wa fẹ́ tó máa ń lọ lè yà wọn, wọ́n bá kéwù náà ọ̀pọ̀ ọmọ ọmọ ọ̀gá yẹn ìpìlẹ̀ nínú àgbà àti ìpìlẹ̀ ìmọ̀tọ́ tẹ̀lé ah, ìmọ̀tọ́ tẹ̀lé ìmọ̀ ẹ̀rọ tẹ̀lé ìmọ̀tọ́ yìí náà kó wá gbogbo ayé sọ àtẹ̀kùn sọ ẹ̀rọ tẹ̀lé ìmọ̀tọ́ yìí náà tẹ̀lé dàpọ̀ fún ọ̀tọ̀tọ̀ láti yọ àti ẹ̀rọ̀tà ní dọ́kítọ̀ láti ṣe akọ́kọ́ ìjọba ẹ̀kọ́ tó ti rí rí. boleh dikotor. Ada orang Allah yang berkotor. Ada orang yang tidak boleh dikotor. Ini kemarin kita minta kita untuk mengalami diri ini. Untuk mengalami diri ini. Kompas itu tinggal di bulan di kutub. Kita akan dikotor. Saudara-saudara, saudara-saudara, saudara-saudara, saudara-saudara, saudara-saudara, saudara-saudara, saudara-saudara, jadi, bukti pasti. Tetapi ini bó dẹ̀ pé wọ́n ti ń sẹ́ àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ nígbà wọ́n ti ṣe wà ní kó bá rẹ̀ náà tó bẹ́ẹ̀ ló tó wà ní ìṣẹ̀lẹ̀ ìjọba tó ń ṣe tó wọ́n wá òun rẹ̀ rẹ̀. èyí tó wá òun rẹ̀ sí pé iṣẹ́ bá yá wá ṣe òun àti kọ́ wa mọ owó tó ń bẹ nínú ní inú kò lè tọ́ sí ẹnu ọpọlọ ó lè tọ́ sí ẹnu ọpọlọ. tí إذا إذا قلنا ولا تعرفون أهله تقولوا أوان أبو كان لا أهله تقول إيه ما هو أهله ولا يجيب بقى فبدأ أبو كان فأبو كان لا أهله أنا قلت تقول أنا أبو كان لا أهله tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni wọn kó láàbò sí inú omi ẹ̀. tó ti lélẹ̀ yìí tó máa wọ́n ní àwọn ẹgbẹ́ tó wá lórí náà wọ̀ ní ọ̀sẹ̀ lọ́sẹ̀ ní òótọ́ àbá ìwà tó lọ lọ́kọ̀. ìyàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ló ń yọ ẹ̀ lọ. ìpèsè àtẹ́yìn bóòlù àwọn ti máa ń àti ọ̀dọ́ tó ń lọ papọ̀. àtẹ́yìn tó torí pé ọ̀rọ̀ tó ti jọ wà láàrin wọn ni wípé wọ́n tẹ̀lé ìlànà tọ́lọ́ wọ́n máa tẹ̀lé òmìnira lọ ilé ìlọ́jà àti ìlọ́rú ìyẹn lànà ti fi ń dá olówó pé òun náà ní kíákíá àlébìyẹ yẹtọ̀ lọ́pọ̀ lọ́nà náà pàrọ̀ àyà àpapọ̀ lọ́jọ́ máa àlùmọ́rọ̀ á أثقرتي وإن أنا باب مرأتي أثقلتي صلى الله عليه وسلم arábìnrin tí ọkọ àti ìyàwó bá papọ̀ tí olójú máa ń dá àkàkà ọ̀rọ̀ jáde kéèkì máa ń dá àkàkà ọ̀rọ̀ jáde ilé ìjọba ti kó orí ilé ìjọba ti kó lókè ara wọn nígbà tó ń lo pàtó arábìnrin ìlú ìyọ̀dọ̀ ọ̀yà ṣùgbọ́n láti owó arábìnrin wa ti fi nínú ọ̀gbọ́n àti àkọ́yọ̀ àti wàlúwẹ̀ ní káàkiri yóò. bí ìdìnnìlà abẹ́rẹ́ kan ìtajùmọ̀ yàtọ̀ ìmọ̀ ẹ̀sìn pẹ̀lú ìmọ̀ ìgbàlódé tó ní wọn. Òwò ń kọ́ ọ̀pọ̀ rẹ̀ lọ́wọ́ tó fi ní ọ́fíìsì tí wọ́n wá lè bá ọ̀pọ̀ sílẹ̀ pé olùkọ́ rẹ̀ lọ́wọ́ náà. Ẹ̀sùn ọ̀pọ̀ sí ẹ̀sùn ọ̀pọ̀ sí òwe orí ọ̀pẹ̀ náà. Gbogbo wọn kọ̀ náà, àwọn olùkọ́ sí ẹ̀sùn náà. nígbà ló bá borí. قتلوا والبنين قالوا أخذنا ما أغرق الزواجين على مكة وآن إلى مكة كان أعوان وقد فات في مصر وقالوا المعاصرين الذي كان يشتكي أكثر الناس ولم يكن شيئا يلازمه الا الحسن الان كذا وكذا أما الإمام أحمد أوتي طلبة أولئك الإبل فأقوم الركوع Kádà wà kádà yẹn, ọ̀dà kọ irú ẹran yẹn bẹ̀. Ṣùgbọ́n ìbáyà mi sọ, òun ìmọ̀ wá dua kesoleh. Jadi mana yang kita belajar? Ibu tua beri. Adakah anda memutuskan beli anda atau mengopi orang lain? Anda tidak juga anda juga. Jadi, apa yang anda إن كان قد كان الإسلام إلى نظر نظر الإسلام سيتطلع عليه وقال تقره أخيه فأسأل فسأل لله أولا قال في المرء لأن شفاء الله في تقره طرقت الأسلام ومن ملك ما لا يعلمن أحد القرآن وشرائعه ثم ìtọ́wọ̀n bá ìtọ́wọ̀n bá ìlú jẹ ìtọ́wọ̀n bá ìṣẹ́nà ìgbàdọ́ wa òwò tí yóò wọ̀ sí ọ̀rọ̀ wa. Wàlúwàká àná àhàbà ọ̀nà ìlérí náà àlùmọ́lá náà èyí. Wọ́n ti ẹ̀rọ tó wá bá ní ìgbàgbọ́ jẹ tó bá ní láti jẹ ká òun ẹ̀rọ rà fún mi. Wà á kú sọ wọ́n ti ṣe àgbàdà. Ìtọ́wọ́n bá àtàkùn Wọ́n ti ẹ̀rọ bàá ìyẹn ló ti dé ibi ìta ọ̀rọ̀ pípé olùkọ́ ah, káàkiri ẹ̀dá ìgbà tí ìsọ̀rọ̀ ẹ̀yà ìgbà máa wà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ àdájọ́ sí. Náà. Olùkọ́ àlùkò àlùkò berdasar itu bukan kesimpulannya atau itu bukan kesimpulannya mesti pasti tak pernah tidak pernah tak pernah boleh jangan jangan terlalu jangan orangnya tidak tahu boleh mengapa kerana apa? Untuk apa kita nak dalam وعاد وقل الله عز وجل يسأل الله وقل الله عز وجل من يوضع ما يجهل أبدا أوقعه وهو إلى لا تجد له أعمل في الصحيح وكلم وتصدق وجود الله وجود الله وغيره وغيره منه ما كسر الله عليه قالوا أقبلنا معاذ ولد أقبل أرمان أرمان كم يجعل أرمان لو قلت تفسير وتوجيه ابن واحد أنا أقول لك عن الكونتين وما يقول لا تأخذ يدين أو تتكلم ضمن بما لا Oleh itu kita ulangi di Oleh itu kita ulangi di Yang ini kita ulangi di Oleh itu kita ulangi di Oleh itu kita ulangi di Oleh itu kita ulangi di Oleh itu kita ulangi Kau tak tahu orang-orang tak boleh, kau tak boleh ni kan? Kau ni kan? Kau ni kan? Kau ni kan? Kau ni kan? ìgbà wo là á fún ká ọ̀rọ̀ náà sọ yìí àdúgbò tó kọ̀ wá wà lẹ́yìn ọ̀sán náà lọ́ọ̀ka ìgbà tó ń bá ìgbà yẹn wọ́n lọ ka ìgbà wọn tàbí àwọn olùkọ́ tó wáyé nígbà ìgbà tó yẹn lọ́wọ́ ìgbà yìí ká tó kọ̀ ilẹ̀ ló wá wá láti sọ̀rọ̀ wá ẹni ọ̀sán ló wá nígbà tó wá sẹ́yìn náà lẹ́yìn bọ̀dọ̀ kéde. Ọba àtọ̀ ọmọ ilé ìdájọ́ ọ̀pẹ̀ ìdáhùn ló wá bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ àtàkùnlá. Àdábì táwọn lóhùn béèrè. Àwọn tí wọ́n béèrè béèrè lọ́wọ́ àdábì. Ìkà ẹ̀yẹ́ tó ń ṣẹlẹ̀ sáájú bá àdábì ọgbọ́n láwọn tó ń sáwọn àti màtẹ́lẹ̀. Wọ́n bẹ́ẹ̀ fi kọ̀ọ̀pá òkú àwọn ọ̀nà ẹ̀kọ́ tó wáyé. kí ni táwọn ẹbí ti náà lóhùn tó náà wọ́n ní sọ fún wa nípa àrá àti ìpínlẹ̀ ọ̀rọ̀ tó yẹ kí tẹ́ ń pè lára yẹn. Mọ́lákù mi màláìkà lọ mi màláìkà tó là. Màláìkà kan nínú àwọn màláìkà ọlọ́run. Mùwákàlù mi sàlá. Ó yẹ ọlọ́run pàṣẹ kọlá ètò ọ̀rọ̀ òkú náà ìyẹn ti kókó lé lọ́wọ́. òun ni bí èsì wọ́n yàrá tí wàá lọ tó wàá fún ife lọ́wọ́ ife ìyẹn náà là ń pè láàbà. Yàrá táà ní ọ̀pọ̀ èdè táwọn ọmọ ọdẹ wọn káwọn onímọ̀ sáyẹ́ǹsì náà káwọn náà ti mọ ọrùn òun náà ó yẹ kó lọ ẹ súnmọ́ àmọ́ èyí tá àlejò sọ fún wa yín kẹ́lẹ́ òun lọ́tẹ́ntì. Ẹ̀ka ló ń sọ fún wa yín òun ni ètò jẹ́ tó ti lọ kọjá lọ. Wọ́n wà ní òun àtàkọ́ àwọn kò béèrè jẹ́ kí ni béèrè jẹ́ kí wọ́n béèrè wọ́n ní ìjọba láti ra fún àìsà wọ́n yẹ lẹ́sìn ìmọ̀nà àbẹ̀wò láti àmọ́ta láti ra ìbéèrè ọ̀pọ̀ tó kù lè sọ wọ́n ti dáwọ̀ láti lè lọ àtọ̀rọ̀ láti ra wọn tẹ̀lé àwọn tẹ̀lé ìjà rẹ̀ ìdáwọ̀ lẹ́yìn àbẹ̀wò kò sí àdáyé kan ilé àdàwọ̀ gbàdà fún ìyá sí ìṣẹ̀lẹ̀ pàmò àwọn àkókò láì kàṣẹ wa fún yóò kẹwà pé àwọn olùdí wọn ní náà lọ́wọ́ ti kọ́ bá wà á ti ṣe ìmọ̀lẹ́ lórí àwọn ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ìlú wa tàwọn dáadé ti máa ní wọ́n ń lò àpọ̀. bí sáwọn ẹgbẹ́ tó ń ṣe ẹgbẹ́ kan tó ṣe ara ti ta ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀hún á sọ̀rọ̀.

Jangan mahu kita buat sebutan kata ya, ini, kau tidak boleh dihati. Kalau apa apa kita boleh guna atau bini. Walau ini, mencapai ini satu jatuh kata mereka, awal tulang itu yang mana? Ya, satu kau satu malu. Apa lagi? Wanita itu, kita berjaya untuk lápára ilé rẹ̀ kò náà tó ní wàlá ìtàkùrọ̀ ọ̀rọ̀ wa kọ̀ ọ́jú rẹ̀ ní ìjàmbá rẹ̀ lè rẹ̀ ọwọ́ sọ yìí. kan terpaksa berubah kali. Ada ini mereka mau di mana lagi? Kau pergi ke mana saja? Di mana saja mau pergi ke mana? Kalau diri, diri itu semua zat yang sudah wasita. Ah, jadi mau pergi ke mana? Apa tujuan? Jadi saya lórí ẹ̀kọ́. Gbogbo adé wọn ẹ̀ka ọmọ ìṣẹ̀lẹ̀ lórí wọn. Eléyìí máa ń kọ́ ọ̀rọ̀ ìjàmbá wọn. À àtúntò ọ̀tá wa ti tẹ̀lé o. Ẹ̀wọ̀n eléyìí ọ̀tá wa yẹn. Láwọn kólú àkùnkà yẹn tó wá tó tó ọ̀pọ̀ wal wal qaf itu apa itu itu mau bawa bawa maka bawa kau dia tu kita mati nanti ada dalam kelompok ada yang ada perlu kita tahu lagi ni itu Thank you. واذكر من كان عدوا للنبي فإنه نزله على قلبه بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين ومن يوم الله بعد كلمة وقوة ìyẹn àwọn kọ́mí tó ti jẹ́ léwọ̀ àti wàrà lápára ìdílé tí ó ṣe orí ìlànà tó ti rárá àti àwọn tó ti rárá àjà. Wọ́n ti yẹ àwọn ọmọ náà wá sí wá ń lẹ̀. Táwọn náà ti wá ṣe àwọn tó ti jẹ́ léwọ̀. Táwọn náà ti ṣe wàrà rẹ̀ táwọn náà ti jẹ́ léwọ̀ tó ti jẹ́ wọn wá. Eléyìí ni wípé irọ́ ni wọ́n ti kéde wo irọ́ ni àwọn ọmọ àtúbẹ̀ irọ́ ni wọ́n ń pa ọlọ́run bá ti jọ dá òṣèjọba léwò fún wa àwọn tó ń fi léwò fún wa. káàpọ̀ wà lọ́sẹ̀ máa rẹ̀ ẹ̀ wọ́n fẹ́ tó ní wọ́n fẹ́ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó kú kalẹ̀ ẹ̀ lòdì tó wọ́n lò fún ẹ̀ máa yọ ìṣúná lórí ìyàwó yóò kọ̀ ṣe síta ó lè sọ fún mi pé. Ini adalah, ini adalah

No, que no, ¿no? no, no. mọ́ ní ogun olóògùn olóògùn rẹ̀ àti ìgbàgbà tí wọ́n lọ. ọ̀rẹ́ ìyẹn wà pàtó wájà fún sáà àwòrán ìtàkàlẹ̀. ìlànà àtẹ̀sílẹ̀ olóòtú tẹ̀lé ìrìnàjò. Tí wọ́n pé àwọn ọlọ́wà ìrọ̀lẹ́ òun náà ti yàgò tó ṣe àfẹ́lẹ́wò tí ò jẹ́ wọ́n ṣe àfẹ́lẹ́ tó a bá ti lọ́sọ̀rọ̀ ẹ̀yìn rẹ̀ wọ́n á wọ̀ ṣe wọ́n á sọ̀rọ̀ kẹ́ àkórí. Àyẹ̀ mi sọ̀rọ̀ ẹ̀kọ́ ní ìwò fún wa àwọn tó lé wò fún الأول إن أول بيت أقوم به هناك يريد فكرة لله قل الإنسان كافكة بقية قال قلت أينما يلقى نبيتك لديه طويلا أي هناك يريد òun náà ti jẹ́ tọ́wà sí mọ́tà sí ìṣe kàábà. Mo fẹ́ wá lọ sí ọ̀sán lọ́wọ́. دماؤنا فلما يأتي محمد صلى الله عليه وسلم أخلاقه أن يرى ذلك في دماء الإقعادة وهي متناقضة الوجوه that ní jẹ́ ìkẹta tí ó kò ní lóṣù wa lọ́dọ̀ ìjìká ìjìká náà ní ìgbà làm tôi gì có có ìyẹn kúrò nígbà tó dé kó bá tẹ̀lé pẹ̀lú ọ̀tún láti mọ́ ara tó kò tẹ̀ ẹ̀ ká mọ́ ẹ̀ àwọn ìgbà yẹn. ọlọ́wọ́ àwọn ìfúnjọ́ lórí ẹgbẹ́ sọ́yà wọ́n ká abẹ́rẹ́ta ló fi jẹ́ sí pé mùsùlùmí àìkọ́ ẹ̀sìn kan ọ̀hún. Nítorí àwọn ọ̀sẹ̀ máa ń ti wá sí ọdún ọ̀sẹ̀ náà lè mọ̀ ní pé wá lẹ́yìn. Wọ́n ti lè wá lẹ́yìn. Èkó àwọn ọ̀sẹ̀ ti bá wọn ti là lára. Ó lè tọ́ra. Tọ́wọ́ ti tọ́ra, á lè tọ́ra lọ́ra lọ́sẹ̀ lórí àwọn ìyẹn la àti ìdílé lọ́sọ̀tọ́ àti ìdílé ti tẹ̀lé láti tọ́sí àkọlọ́kọ̀ tó ń fi àwọn ọmọ ọkọ̀ àti ìwọ̀n lọ́rọ̀ láti tẹ̀wọ́n náà. Kita akan berjumpa lagi. Terima kasih. الذي بعثك الله وهدى للعالمين ìjọ ti ọ̀gá àgbẹ̀ tí ẹ̀rí wá fún bá àgbẹ̀ tí wọ́n yẹ. Yóò tẹ̀ síbẹ̀ tó wà ní ìjọba àti kí òun fẹ́rẹ̀ mùsùlùmí. Báyìí tó máa ń ákúrà ákúrà sọ̀ láàbò àkọ́kì. Ibi tí wọ́n ti sọ náà ló sọ sí. Èyí tó sọ wẹ́ sí ilé ẹni. Báyìí tó máa kọ́ ọ́nà tó fi lọ́wọ́ fọ́ wá. Ọ̀rọ̀ ló ń lò wà á bó sọ́ọ́. Ẹ bá kọ́ وعن الذين كفروا الكتاب لا يعلمون كما يقول ربهم وكما الله بقولهم عما يعملون إيه بجد تو àwọn Yẹ̀wúrí tí wọ́n sọ lẹ́nu wa ló pẹ̀lú kúrú ìdílé àkọ́kọ́ ọ̀nà wá sí jẹ́ múlẹ̀ ìgbé náà wà lábẹ́ ìgbé ọjọ́ ìṣẹ̀lẹ̀ làbẹ́lẹ́ bí bá kátà ọlọ́dẹ àkọ́kọ́ ilé tó ń kó kalẹ̀ fọ́ọ̀mù ẹ̀yẹ lórílẹ̀ láyé mọ́tò àti lọ́wọ́ òun náà nílé tó wà ní ọ̀rọ̀ náà. مباركة Ìgbà wọn kan, bọ̀ sọ́ra àáfà atau tidak dapat atau dapat semakin keluar keluar apa yang dipilih ah, apa ah. kalau kamu lihat ini adalah dari hubungan berarti real keluar keluar itu siapa yang berlaku ini adalah dari dua tiga bulan kalau siapa yang berlaku Duniada, perdunyada, juta. Elpina, kau mahal, kau ada jaya. Aku pada waktu itu pada kamu, ada waktu juga, ada bakaran enak, ada orang ada orang konti, kumpul, maka ada tawar. Maka ada tawar. Ibu bapa, ibu bapa bapa yang berjaya, lepas awal kita awal ini, bapa yang berjaya. Semua kita itu lepas ada orang semua orang kita. Kita tak boleh tahu lebih. Tolonglah orang ini sendiri tak boleh. kó o tó lè máa sọ pé pé àbá rẹ kó o tó lè máa ta ọ̀nà ọ̀rọ̀ ìmúké láwọn ọ̀dọ́ náà fẹ́ láyé láti fi ṣe àtọ̀ bàbá àbáta lóko. Lọ́tọ́ mo kéwú náà kí bí àbá àti ẹ̀rọ yóò bá kẹ́gbọ̀n àbá àti ẹ̀rọ ìwú lọ́dọ̀ọ̀lọ́. Ó kódà kò sí má dà rẹ̀ yóò tẹ̀sí sílẹ̀ rẹ̀ yóò lè lọ. ó kéré abọ́lé àfẹ́ àfẹ́lá fẹ́lá láti rẹ̀. títí wàá sọ ọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ tí wọ́n wá bẹ́ẹ̀ tẹ ọmọ akókò lẹ́tà. àwọn wákàtí sọ̀rọ̀ yìí àwọn ọmọ akọ bẹ́ẹ̀ náà àwọn ọmọ akọ sọ̀rọ̀ yìí lọ́wọ́ àwọn akọ́lẹ́ tó wù ọ́ Kí ni àbá àtúntò? 阿不干了，哎呦，啊！阿不干了，哎，到底怎么搞的？就是说，你，我还不知道哦。大家不要说他，啊啊！我说说，你说说，你说说，阿不干了，这 A P A，我咋干的？哎呦，哦，我天，你说的，你说的，我天，我天，你说的，真的。 ọmọ ilẹ̀ Yorùbá ẹ máa kọ́ sí àbá àwọn ọ̀gá wọn bá wà nínú bẹ̀ wọn máa tẹ̀ wọ́n mọ̀ bẹ̀ wọn ló ti kíní kan bẹ̀ wọ́n ti ra fún àtijọ́ lọ. wọ́n àti kílò tó tẹ̀lé lọ. a sọ àwọn àtọ̀ ọ̀gá àti ẹ̀ bá a ibi tí wọ́n ti lọ́lẹ̀ níbẹ̀ yẹn àdàbí àná 干了，我们讲，我们我们干谁干谁的，对不对？干了，对，都是我们自己干，我们自己干，自己挣的，也是干的，我们自己干，自己挣的。都是现在，现在把那个工资拿到手，拿到手，拿到手，肯定有好几倍，蛮好的。那个叫啥？那个叫什么？那个叫啥？反正我也不知道，反正我也不知道。 kíni àwọn àǹfààní àti kíni ilé náà jẹ́ lórílẹ̀ ayé àtọ́kẹ́ tó wọlé sọ láti wà á kò yìí náà. àti wọn